yáì cybot mili abẹ́ orí abẹ́ ori. i'm just like a dog mo rí ni mo ròde ajáwé wóró ṣọ mo rè mọ lágége what's good for the goose good for the gander ìmárèjì olùrànlọ́wọ́ lájẹ fúnra wa ṣọmọ aláta ló ní pàǹsára èèyàn kò ń jáwádé gbogbo èèyàn ló ń jẹjọ mọ. A tree cannot make a forest, plenty water make an ocean. Èèyàn kan ò lè dá ṣe, ẹnìkan kò lè dá ṣe, ó di dandan. Kàyà gbárùkù ti ọkọ ẹ. Kọ́kọ́ gbárùkù ti aya rẹ̀. Ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́ kẹrù èèyàn méjì má di tẹnìkan olùrànlọ́wọ́ olùgàn ìlú gángan ìlú gángan ìlú gángan ìlú gángan ìlú gángan ìlú gángan it just like sixty nine. just like six and nine. It just like six and nine. Ooh, Elu Gaga, Elu Gaga, Elu Gaga, Elu Gaga, Elu Gaga. Yeah, yeah. Dangbara, dangbara, dangbara, ju, ju, ju, ju. aláboyún náà dá sí nítorí ọlọ́run ẹ̀ ń tó gbódìdí ọmọ pamọ́ sínú ṣó yẹ kóun náà máa sọ̀rọ̀ ṣó yẹ kí òun máa sọ̀rọ̀. ṣe nítorí ọ̀rọ̀ tó ń sọ èmi ò understand. bẹ́ẹ̀ ni wo abéjò kì í gbé sà o má fọ̀rọ̀ sí abiyamọ sọ fún mi rárá tó bá ṣe rí kẹ́ni lọ́kùn ìka yìí ó ní kó ṣàlàyé. ee mo ń sọ fún ẹ sórí ọwọ́ yá àhájú ẹ ó máa ń dínà òrè mọ́ni ni o gbà mo ṣe sọ fún ẹ yẹn Ah, ọtí gbélé àwọn ọtí kan jọtúndínlọ lọ́wọ́ yìí yóò mọ̀ pé nǹkan tó ń gba owó lápò àrùn ó wà lára ẹ̀ ní tí mo sọ fún yín pé no matter how small you are supposed to be supportive hmm. ó yẹ kó tiẹ̀ máa support èmi wà á dẹ̀ dá gbogbo ẹ̀ dá mi. Hmm. ó dà bẹ́ẹ̀ ó dẹ̀ yẹ kí n máa fi ran ikún kí n fi máa kí n máa fi gbọ́n ti àgbọ̀nrín nù wo jẹ́ kí n sọ fún ẹ o ò lè máa expect kí n máa ṣojúṣe ẹ̀ fún ẹ kò possible Shey, jẹ́ kó yí ẹ men that do things without being told they draw the most wages i don't expect you to complain. and i'm not complaining. Mm. Eh? mi ì dẹ̀ bẹ́ẹ̀ sọ pé ṣojúṣe mi àbí kó má bà you shame me? that's not what i'm saying. nǹkan tí mò ń sọ ó simple mọ́ ah, <coughs> ẹlẹ́dẹ̀ tó ń pa photo tó rò pé òun no and believe me no raindrop will accept the responsibility of becoming a flood yes n tí mò ń sọ fún ẹ ni pé no matter how small be supportive come on. Ah, n wọ̀ lára ẹ̀ olèlè tó fẹ́ jáná yìí come on. no. hi yé sẹ́ni ní báyìí. strong. kí ló ṣẹlẹ̀? Bọ́dẹ̀. Tí gbọ́dọ̀ máa rọ̀ máa ń sẹ́yìn. Bọ́dẹ̀ wọ̀ ni mo ayé ayé bẹ́ẹ̀ wọ́n ti jáwé ẹja. Ẹlẹ́sìn. I beg you, I beg you. Hey, báwo ni o ya? Báwo ni o ya? That's my wife. Bẹ́ẹ̀ni ṣe follow this way. Alaye ma fọ Follow this way. One of customer customer eyi. Ètò tó yọ lọ. Fa ẹ alaye. Kí ló ṣe ẹ náà? Kí ló ṣe ẹ? Ẹ ẹ má tó ṣì customer. Ẹ farabalẹ̀ o. Ẹ customer ni wọ́n, ẹ má tó customer mi o ṣe mọ̀ customers are always kini always right. Oh, yeah. You are pushing me. Customer always right. Move. I'm a touch here. Fuck it! Fall on the side. What? ibi tó kọ sí ẹ̀kọ́ ló kọ sọ́dọ̀ mi ìlú gọ́gọ́ is nothing for reality àgbàjọwọ́ la fi sọ̀yà ọwọ́ kan gbẹrù dórí. ẹ̀lò ẹjọ́ ẹ mi arrange owó tán bá sọ ẹ má jẹ́ kó pa mí sí bíbá yẹn jọ. hello hustler no dey talk too much o. Oh. hello na think dey talk are you ready to pay the ransom <laughs> really ikú kú bí ojo oró dẹ̀ ojo eléyìí ṣàgídí ni ṣá. na negative. na negative. negative. sọ́ọ̀jì don inu inú búburú ó wàá boko entity. má fi ọwọ́ mi kù tó yan gúgúrú fún eégún eégún ni má fi ọwọ́ mi kù ó wá fún ní ọmọ langidi. yóò no dey talk too much na example ìdèlè tí ba ò bá mọ̀ jẹ́ àkúsíjù sí kọ́ńdọ́mù romance terribly my boy, for national peace. ó kú yín ẹ kó àrùn ogun ẹyọ kan ṣoṣo lẹ́ra. ìgbẹ́ ìlú la fi sí. ọ̀fọ̀. ìdè fìlà. Ah! ìdè fìlà. ah. you wan follow. You don't follow am. No, no, no, no. No. Na good customer you be. Ẹ jọ torí Ọlọ́run, ẹ jọ ẹ ẹ fún ṣe kankan fún mi àti ìyàwó mi, nǹkan kí nǹkan tó bá fẹ́, just just let me know, I'll, arrange it. Ẹ̀pẹ́ for national peace. Egg roll wey no get egg ikọ. Na him dey dey call for pop. Yeah. Five million naira. Or? Oh? tọ́ka bá kọjá kì í ṣe bẹ́tẹ́lẹ̀ kì í mọ́númọ́nú ṣojú fẹ́fẹ́ kójú làárọ̀ gidi gbà two good heads better than one kọ́kọ́ ìyàwó ṣe ra wọn lọ. orí ìtàn gbé wa káàkiri yìí àwọn èèyàn ká bá ń bìbà yìí wọn kàn pa àwọn èèyàn ṣeré ẹ̀ka organize mo ṣe máa fún ọ ní ransom five million naira yìí èmi mo ṣe lè mo ṣe lè rí bíi four million naira lákàntì mi mo ti invest gbogbo owó tó wà lọ́wọ́ ṣé bí one million naira wà lọ́dọ̀ tẹ káfíńkù ká fún five million kó ṣe ká máa lọ. ẹlẹ́dàá yín rí o mo gan ẹni mi ní owó kíkẹ́ alákàntì rárá o mi ní one million bó ní kí n i kò sí wàhálà. lẹ́yìn tí wọ́n bẹ ṣe máa rí ìjẹ́ sódà kan tẹ ilé ìdáàmú wa jù. wọn ò ní ṣe nǹkan kan ṣe alágbára lọ mi fẹ́ sọ fún mọ́mí tẹ́lẹ̀ ní kẹ́lí mọ́ ọ̀dà wọn but as it is mi máa ń lò láti bẹ̀ wọ́n pé kọ́ jẹ́ kí n bá mọ́mí sọ̀rọ̀ ṣé láti ẹni lè raise one million naira tó kù. kọ́kọ́ súnmọ́ káyà súnmọ́ ló bá tán ló bá parí. olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa ìlú gángan láyé tẹ̀ ń wò yẹn. mo máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ah. wọ́n ní fọlọ́run wọ́n gbogbo ìlú ẹ̀yìn ìlú ẹ̀yìn ó ti ṣe kókó àbíà yẹn orin làárọ̀ bá fẹ́ ṣe tẹ̀bá ni bó ṣe kó àwọn èèyàn rẹpẹtẹ síbẹ̀ yẹn láì pé mo ti mọ̀ kí n tiẹ̀ máa attempt láti dúró ṣàánú ẹni yẹn aṣára wọn ni ẹni tó sọ fún òun lówó báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àfi wá wọ́n dẹ̀ pa. gbẹ̀bọ̀ sí lórí lójú wa ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló kú dànù ibi tí lu ìlọ́kọ̀ yé mi tí ṣe pé bá mi sáré sáré tí mo fi one million naira tó kù kí ló bá ṣe fáwọn méjì five million lọ́bẹ̀rẹ̀. Ah, mọ́mi ọlọ́run ṣeun it was a very bad experience ah mi ò rí rí ẹ̀rí. kí ni àbá máa sọ. Rayola, ah, ah, mọ́mí. Excuse me. Hello, Hello. Hello. Ah, okay. Ah, aṣọ pàtí yẹn ti rẹ́dì káì ọ̀rẹ́ mi. ṣe sọ fáàbì òyìnbó báyìí ah, ibi ló fẹ́ sáré sí. pẹ̀lú bàtà ok kò sí bàtà ń bẹ̀ gélé bàtà àti bàbá àti tí wọ́n bá mi wọ́n dà yín wọn pẹ̀lú ok seven hundred ok ọ̀rẹ́ mi one million yẹn báwo rí i for your transportation to the fit two hundred. ọkàn tí mi àgbà How are you? How are you? nọ́mbà ẹ̀. ọ̀rẹ́ yóò ti sẹ̀ ẹ́ má wọrí má wọrí. ẹnjìnìá Báyọ̀ inú you? dùn pé nínú gbogbo àwọn tó bid fún kọ́ńtrátì mm. ẹ̀yin ló padà award kọ́ńtrátì ah, fún. ẹ máa ṣe gan. in fact ní tenders board meeting i realize pé ẹ̀yin ni least responsive bidder. and of course ẹ ti lay a good precedence lay already any moment from now ẹ kàn máa expect call from the chairman. ẹ ṣé gan i'm very grateful Ọlọ́run ọba ah fún kan tètè wàá sọ fún mi lásán nǹkan máa lọ pípí alẹ́ lọ́tún lọ́sẹ̀ ẹ má wàá wọrí obìnrin agbójú tẹ́lẹ̀ lọ ẹ wá wò ó kẹtó kúrò nbí máa ṣe kankan sakanta ẹ kó ti wà ẹ kó kó tún <laughs> kó tún gbódì ẹ sísà. ẹ ṣe kan sá. Um, àti dúpẹ́ lọ́wọ́ lọ́hùn. ẹnu ẹ̀ náà lọ bí wọ́n ká sí àdúpẹ́ ah, but clause kan tó kàn àwọn àbẹ̀ tó yàtọ̀ sí tẹ́lẹ̀ ni pé eh, mobilization fee tó máa fún wa tẹ́lẹ̀ wọ́n ní due to company policy pé new policy ti wá pé anybody tó bá tó bá ti award contract fún ní kó lọ sort fún gbogbo owó wàá ah. rẹ̀ ti ṣe tán àwọn afúlówó láì jẹ́ nínú tè kódà àti sign àpọ̀. <laughs> owó yẹn pọ̀ o. Eh, pọ̀ o. Ah ọ̀rák brain láti àná ẹni pé ìgbòdo ohun tí ń pè àwọn ọ̀rẹ́ mi kan lọ́tún mi lọ́sí mi lọ́tún mi lọ́sí mi lọ́tún lọ́sí ṣá so ó yẹ kí n lè rí ìzẹ́. Hmm. mo èmi kò ronú wípé mo ṣàmọ̀ pé wọ́n máa ń ní eh, òkèèrè báyìí lóhun ìyá ti máa ń dùn kéèyàn lọ máa eh, bára ta àwọn ọ̀rẹ́ nǹkan kan eh, fowó yẹn à oṣooṣù hm, mọ̀ so wọ́n rò pé wẹ́n ọlọ́run kò ṣe é eh, sìtá mi aráalé ni wọ́n. kí ló sọ. jùmọ̀ kọ́ wọ́n pé kò kò bad tí má lọ bá sísítà mi pé à. Ah. Hmm. Hmm. má dìbẹ̀ náà rẹ̀ máa sọ̀tẹ̀ ó tí mo dẹ̀bẹ̀ fún ẹ náà fún ọjà ẹ náà gbogbo ẹ náà la máa sọ̀tù pọ̀ bí o ti wù pé bí a ń torí pé eh, owó yẹn náà kì lè gbà lọ́dọ̀ sísítà kì í lè bẹ̀ẹ́ kódà tọ̀dọ̀ ẹ máa kó sọ̀tù kí tó sọ̀tù contract ṣó jẹ́ ti jìnnà. ó di dandan kàyà gbárùkù ti ọkọ ẹ. kọ́kọ́ gbárùkù tí aya rẹ̀ ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ for the month. Listen, nǹkan tó fẹ́ rà sílé. Òun lọ́pọ̀ Ah, ah. ọmọlọ́lá ṣé àwọn nǹkan kéékèèké tó kọ́ sí bíbá yìí pad eye pencil mm. lipstick ah, come on àwọn nǹkan kéékèèké báyìí ṣé o lè fowó rẹ̀ rà ni. ojúṣe yìí nìyẹn o ojú ẹ̀ lè jọkọ mi o. That's why you are my husband. I'm so sorry. I can't buy it. You, ah. can, you can't buy anything. Impossible. Ah, Ọmọlọ́lá, mo máa ń fi big bí gbogbo olú ilé ìṣètò kò sí nǹkan kan tó máa ń fowó ara ẹ̀ ra o. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ lè jọkọ mi. Kọ́mọ̀nà gẹ̀dẹ̀ tí bá ní mo fẹ́ jẹ two hundred naira wàá gbowó ẹ̀ lọ́wọ́ mi o. Jọ̀tòrí Ọlọ́run. So your part bó dẹ̀ ṣe ń ṣiṣẹ́ tó tó lówó lọ́wọ́ káyọ̀ òṣìṣẹ́ sì is a different ball game èmi ni màá ra gbogbo ẹ̀ right you can never support me to do anything. ẹni náà pèsè fún sẹ́yìn mi. mo sọ ní. ẹ ti lọ lẹ̀ mọ́ yàrá yìí o ẹ fẹ́ má bàa gbàgbé. ọ̀rẹ́ igi tálábọ̀ ò bá fojú dá kì í gùn ohun tá a máa ṣe tá a máa pẹ́ bù lóúnjẹ ká má wulẹ̀ dáwọ́lé. the best of men is he that has foresight of all his engagements. mi ò kéré sùdà sínú ibú o. bẹ́ẹ̀ ni mi ò kí ń ṣòwò tí ò ní pè mí mi ò kí ń yáyàn lówó. ọ̀rẹ́ ah jáde ó sọ̀pọ̀ kọ́ àbúrò jáde ó sẹ̀wò kọ́ àti mọ tó jọlẹ̀ ní kí ṣọlẹ̀ tá a bá mọ̀lẹ̀ ọ̀lẹ̀ nọ̀ra ẹ̀. kí bèbè ibi tó pè ti jó ó ti rárí dájú pé ilé ayé gbà mí ló wá. Let me tell you this I'm very sure of this contract wey ti ma ṣe sikete àwọn àjọwò ẹ̀ padà fún ẹ. owó mi nìkan kọ́ ló máa dá padà I'm going to take sixty percent of the profit as the one financing the contract. sixty percent. bẹ́ẹ̀ni owó la fi ń fínà owó tẹ́gbẹ̀rún bá so lókè ìgbíó la fi ń kà. six and nine it's just like six and nine ìlú gángan ìlú gángan ìlú àwọn èèyàn máa burú o tó bá ti di pé yẹn wà vulnerable báyìí wọ́n á take advantage ẹni náà. greediness wo nìyẹn sixty percent wọ́n kọ́ ló ní business. owó tó ẹ̀wọ̀n yìí wá bẹ̀rẹ̀ bóyá o lè rí iye kan yá èmi bá kó mọ́ra wọn náà máa rìn lọ máa máa jẹ́ tẹ̀. come to think of it mo rántí náà ah ṣé bó sọ fún mi nígbà kan pé ìyàwó ẹ ní tó bá nídìí owó òun lè bẹ ẹgbẹ́gun ẹ sọ̀rọ̀ why don't you talk to me? Mm-hmm, mm-hmm, mm-hmm. ah wọ́n fi tìyàwó mi sí jàre ṣọ́ọ̀mù ọ̀rọ̀ obìnrin ni wọn láwọn ti pọ̀ ju bó ṣe wà yẹn tó bá yẹ pẹ́ báyìí pé ògbẹ́gbẹ́ lásán wọ́n fún pure water pé fà á máa gbáriwo kiri ni wọ́n máa máa pariwo kiri lẹ́bí gbìyà ẹ́ mo bá jìyà o tọ́lọ́ bá gbọ́ ìyàn sókè tó bá mo bá jìyà mo bá ṣe kékeré kọ́ ṣé mo bá tàbí pé wọn lórí ẹ̀mí ò fẹ́ ẹ̀rẹ́ obìnrin no no no no kò dákúrú yẹn màá wá rí so fẹ́ kí ìyàwó ẹ sọ pọ̀ sí i. no no no mi tẹ̀ láìkẹ́. kó ra ọkọ lọ́dọ̀ mi láyé kò lè ráyè tì. Ah, ah. ah, ìlú gbọ̀ngàn nílé ayé yìí o bó ṣe kọjú sí nǹkan ló kọyìn sẹ́lòmí ṣó mọ̀ ṣá. ẹ nọ́mà nọ́mà. anyway ó um, mọ̀ mí dáadáa èmi ò ní liquid cash ọ́ ó mọ̀ mo máa invest gbogbo owó mi ìnà so mi ò tiẹ̀ lówó tó tó yẹn rárá rárá kí ló fẹ́ ṣe báyìí àbí àbí kò lọ bèrè lọ́wọ́ dàpọ̀ náà dàpọ̀ <laughs> dàpọ̀ dájọ́ mọ́ dàpọ̀. plenty water make an ocean èèyàn kan ò lè dá ṣe ẹnìkan kò lè dá ṣe ó di dandan kàyà gbárùkù ti ọkọ ẹ. èrè lẹ́kùn you really performed wonderfully well in your exam thank you so much. I promise to buy you a bicycle. A bicycle? Yes! You promise. Then I'll make sure I come first position. Is that Yes, hey, you are not money. Hey, thank you so much. God bless you. Oh my God. Ah, don't worry. Eh? I'll fulfill my promise. And that first, you must come first. Eh? Thank you so much. Thank you. Come. Carry on. Carry on. Carry on. Ó jàre. Ẹ eh, mo ti fẹ́ máa lọ. Ẹ eh, ah, eh, ìyá rẹ̀ mi jẹ́ pé mo kọjá ní lọ́ndrì nísìnyí mo rí i pé aṣọ tí mo ní kó bá mi fọ̀ ṣe ló sì kó jọ síbẹ̀ ìgbà wo lè wá fẹ́ fọ̀. ákùnrin ìtẹ̀ ti fẹ́ fọ̀ but mo á notice pé detergent ti tàn ọṣẹ ìfọṣọ ti tán bẹ́ẹ̀ ni mà ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fún wọn for the month tó máa fún mi lówó ẹ̀ àwọn list mo fún wọn so mo ṣe ń retí ọ̀nìkan fún mi ní owó ẹ̀ kí n lọ rà ní. èló ni wọ́n ń ta ọṣẹ ìfọṣọ. Ah, àwọn ló máa fún mi mà àwọn ló máa fún mi iṣẹ́ wọn ni ah, ah, ojúṣe wọn ni bẹ́ẹ̀ ni mà ojúṣe ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá ṣe máa ń kọ́ every month nìyẹn mú mi. ó ti yé mi ó ti yé mi ó burú ṣó wá rí mo wá promise ẹ sórí lílọ tí mo lọ tí bá ti ń bọ̀ nílé láàárọ̀ ọ̀la páálí ọṣẹ ìfọṣọ yẹn mẹ́fà ní ara wọn. hey that's my grandma àìṣemomi thank you so much. àwọn máa fún mi lówó ẹ ojúṣe wọn ni ọlọ́run dẹ̀ máa túbọ̀ bá mi ràn lọ́wọ́ dáadáa ẹ ṣé mà thank you so much ma. ìlú gángan ìlú gángan. mo ti wò rẹyẹ títí tí mi ò rẹyẹ bí ọkì hmm. baby you are too beautiful if you can give me your heart ah i'm very glad. mo tẹ̀síwá wò mí omi ṣe ṣe náà wú. ìmọ̀ bọ́ ṣe ní àgbè ìmọ̀ bọ́ ṣe ń ṣèkọ́ fún ọ. Mo serious o. Just try it. Mo máa Mi dẹ̀ ń ṣe ṣìná. I don àgbèrè, mi ṣàgbèrè, mi ṣe blablabla, mi I don do anything. Ẹ̀yin ọkùnrin, ẹ ṣe máa make mouse ni ẹ máa fún bù. Whatever ti kọ́ tẹ́ tó ń ṣe boom. Ẹ máa sá lọ ni. Mo serious. Hmm. pick your call now. No, no, no, no, no. Pick your call. My love. No, no, no. Ẹ̀yin No, it's not like that. Ẹ máa always wà up yìí ni ṣá like ẹ lè hide. No, no. Abeg. Rárá lé ní. Ráyè ẹ̀yin ọkùnrin. Bí ẹ pẹ̀ náà, bẹ́ẹ̀ lọ sọ. Jíjẹ́ tó wá ṣe mí nìyí. No, ẹ̀yin ọkùnrin, ẹ máa always wà ẹranko yìí. Abeg, abeg. Wà á bí wà oníṣẹ́ ebi tí ẹ ti ń pa ẹ́ tẹ́lẹ̀. Welcome to Work City. Naturally good. Ẹ jẹun náà dé bàdùn. Mhm. jẹ́ hmm? kí ni nǹkan tí mo ra kí ni nǹkan tó lórí tí tọ́kì tó tóbi jù lórí rẹ̀. Ah, láti mo rí pé the extra talking. so London ni mo amẹ́ríkà ni wà tí o lè sọ fún mi látọ̀ kódà kò sọ fún látọ̀ pé pé o ìdíyẹ o ẹ̀kan tó ṣẹlẹ̀ pé favourite ẹ̀ wà bẹ́ẹ̀ o tọ́kítọ̀ yìí máa ta o o ló o ṣé màá sọ́dọ̀ mi lè rà mo jẹ́ ten náírà mo tún buy for me. n ò ṣó bára fún mi ó ọtí wà bí so bẹ́ẹ̀ máa ṣó gbé òun bọ̀ ọkọ ẹ tó bọ́ mi rí ni ẹ ẹ ẹ ẹ ló sọ̀rọ̀ náà bọ́tù ọ̀tà tó kẹ́rin ṣọ́ra fún mi rí ni wọ́n sì mí lọ́ta mo dá ẹnu kò òṣìṣẹ́ òṣì gbogbo ẹ̀ kí n gbogbo àti ẹ má fi yàn ọ́ mọ́kàn tó bá ṣe mo fẹ́ kọ́ ọ̀rẹ́ tẹ̀ lójú yín kẹlẹ̀ bá wí dáadáa ẹ má mọ̀ sọ fún ilẹ̀kọ̀ pé ẹ máa bá mi bá sọ̀rọ̀ mi need owó ẹ̀ for anything olùbí kan máa sọ fún mi pé ẹ nígbà tájọ jìyà kan nǹkan ṣé mo gbé polé lórí àbàtà no mi ò fẹ́ ọ tí bá ti fẹ́ kó bá mi fẹ́ mi sọ pé kò sòó lọ́ọ̀mì mi sọ bẹ́ẹ̀ o láì kọ́ tó ṣe ìwé bí pa mi tó bá ṣe mí ní tó jẹ tó bá lẹ́sẹ̀ yìí máa já gbogbo yín máa lọ nù láìkẹ́ o ẹ bá bá aṣọ tọrọ. ìlú gángan ìlú gángan ìlú gángan ìlú gángan. ẹ ṣe mo dúpẹ́ o clearing agent tẹ introduce mi sí mi ó máa gbọdọ̀ bí mo ṣe ṣìpẹ̀ báyìí bí mo ṣe gbà o ẹ tún wá mi tẹ́tù tuntun mi lójú delivery home delivery door delivery. Not to that I want you. get very, very good clearing agent. Okay. ASCOL agent. Remember? ASCOL. Hey. No, no, forwarding agent. Ah, okay, okay, okay. Okay, no problem. I ṣé mo dúpẹ́ mà. Nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi ni pay. owó ọjà tí mo ta Eh, mm-hmm. kò tí ì pé o. Ó yẹ kò bíyà bíi mílíọ̀nù ó kéré kó one point eight. So tí tato ti tà tó máa fún yín àwa sọ ìgbà mélòó gbà. ilé torí ní ìgbà ní o. àwa gbọ́ sọ ní kékeré rẹ̀. ìyẹn bẹ́ẹ̀ o láti fi three days ago ló ti ń bọ́dà mi ọkọ̀ ẹgbẹ́ ajáde wọ́n á mú tọ́kì pò lórí ráìsì ó fi sí orí sínú tray kí ló dé. ṣé rí báyọ̀ kò wọ́pọ̀ láàrin àwọn ọkùnrin báyọ̀ báyọ̀ tó jẹ́ wípé kò lè gbà kí obìnrin kó ná èpè kí ló kéré jù sílẹ̀ sísì fún ẹgbẹ́ tí wà kẹrin ni. èmi ni kò wà kẹrin o àmọ́ mm. ah, sista mi irú kẹrin ìwò nìyẹn ah. ṣẹ́ni ibi títí ẹ̀ bá dìde mm. tí ìṣáná bá tán ní inú ilé ìṣáná tí bá fi owó mi ra ìṣáná sínú ilé yìí mi ra bọ́ọ̀sì ìṣáná o mm. èdè bọ́ọ̀sì kò ṣe páàkì ni mo ra bọ́ọ̀sì ẹyọ kan ṣoṣo ìṣáná tí n bá fi ìṣáná yẹn dáná fún ọkọ mi tọkọ mi bá dé tó bá find out wípé ìṣáná tán mo lọ fowó mi ra ìṣáná láti dáná fóun odídó oúnjẹ yẹn. ẹ kò fẹ́ kó waste owó ẹ̀ náà ni ah. kò fẹ́ kó waste owó ẹ̀ ni ó fẹ́ kó kí ìpẹ́rẹ́ dáadáa ni. reason tí kò ṣe jẹ tọ́kì yẹn lọ́jọ́ yẹn hmm. nítorí pé owó mi ni mo fi ra extra turkey sórí oúnjẹ fún ṣe jẹ. Ah, ah. ṣé o ṣẹ̀yìn? èmi hmm. èmi tẹ̀ mọ́ èmi tẹ̀mọ̀ dáadáa èmi dé sílé tẹ̀mọ̀ màá ṣe báyọ̀ ẹ ṣé mo fẹ́ ṣe. Hmm. wọ́n á dé ìkórìtà mẹ́ta báyìí tó eh, máa jẹ bẹ́ẹ̀ lọ́dún tó ti máa ń tù fa orí ọ̀hún rà kó o bẹ́ẹ̀ kó bá sọ̀rọ̀ bóyá lè sọ pé ṣe funfun ẹ̀. ayé ò ní dàrú jọ kí lọ́lọ́ kọ́ mi fọ́pọ̀ múra kò dé bẹ́ ṣùgbọ́n láwà pẹ̀lú. iwájú ló kọ sí ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn. dìgbòlúgẹ èèyàn já máa já tòótọ́ ṣèbí bíbẹ̀ là ń bẹ odò òwò ká tó kò wọ́ kí ló dé tó confirm contract yẹn kó tó ṣe bọ̀rọ̀ kìíní àṣejù oko ní múni lọ dáagun dáagun kálé tún ti ń dàbèjì lápá ọ̀rẹ́ èmi náà kì í ṣe dámìíràn kún mìíràn tí ń pa pẹ̀tẹ́yẹ lé ó dà lọ́mọdẹ̀gbẹ́ ẹgbẹ́ kì í ṣe ilé ọmọ the current uh, market value ló ló da gbogbo ẹ̀rù mọ́ mi lọ́wọ́ gbogbo kí nìyẹn ti high ni adébọ̀dé market gbogbo láti source fún finance níbo mi tún ni láti jẹ́ kí n lè meet up pẹ̀lú contract yẹn jọ ṣe sùúrù pẹ̀lú mi máa balance ẹ̀ up. ẹ ṣùṣù ọmọ àwọn awífúnni kó tó dání àgbàjàkadì mo ti rọ kókókó fún ẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní rán fadití mi ò kí ṣòwò kí n má jèrè àgémọ̀ èrè o kùkùté ò ní fọ́ mi lépo lẹ́ẹ̀mejì láyé. wọ́n má ẹ bá ya iwájú mi fún ìrànlọ́wọ́ kankan mọ́ tó bá dán aṣọ àgbìnà ọmọ ẹ lára. èèyàn kò ń jáwádé gbogbo èèyàn ló ń jẹ́jọ́ mọ́. A tree cannot make a forest. nínú ilé wa yìí àní rí bànújẹ́ àní rí wàhálà o ayọ̀ tá a fi ń gbé iná láti máa gbé títí lọ́jọ́ alẹ́ wàá rí i pé a ní àlejò àlejò wa ni àlejò ẹ náà dẹ̀ ni ó rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo bẹ̀rẹ̀ sí kọ́ńpléènì fọkọ ẹ̀ mo ní àánú ah, ìyá rẹ̀ lẹ́kùn yìí máa ń ṣe ni wàhálà yìí ti fẹ́ pọ̀ jù nǹkan náà ló máa tọ́jú ọmọ ló máa tọ́jú ọkọ ibi ìyá yín náà ìwọ nǹkan náà ló máa tọ́jú èmi náà ó wàhálà yìí fẹ́ pọ̀ jù pé ah, kí ni a máa wá ṣe sí i èmi àtọ́kọ ẹ̀ ọlá bá fohùn síbì kan náà pé bóyá ká wá olùrànlọ́wọ́ kan fún ẹ ká máa lọ ẹgbẹ́ gbá gbàwó tí òfin ní wọ ìwọ nìkan lọ́rùn ìyẹn ni a wá rò pé ká mú sorobìnrin fún rẹ ìjọkẹ́ lórúkọ òun ni ó máa máa ṣe ìkejì ẹ nínú ilé. Ah, ah. ìkúlẹ̀ òṣìwò nìyẹn. mọ́mì òní gbáwo ni mo complain mi pass through any stress nínú ilé kò sí wàhálà ilé yóò ti tóbi jù fún láti manage mọ́ mi. wọn kọ́ ló complain èmi ni mo complain kọkọ ẹ̀ mo rí pé wàhálà ẹ̀ pọ̀ ni. mọ́mì mi nílò lọ́wọ́ no no no no no mi need anybody láti ràn mí lọ́wọ́ mo tó ṣe gbogbo iṣẹ́ inú ilé yìí mélòó ni iṣẹ́ yìí. mi complain. arábìnrin wọ́n ló kàn pé mi ní kàn pé mo rìn. èmi kì í ní. àyíkò má ìkúnlẹ̀ náà ni ìkúnlẹ̀ náà ni kò sí nǹkan méjì ìkúnlẹ̀ náà ni. wọ́n wọ́n wọ́n wọ́n mo pa ilé mi tó gbèsè ìkọ̀ ní èdè mo pa ilé mi tó tó obìnrin mi nínú ẹ̀ kò lè jẹ́ ká rọra kọ́ra wa lé. sọ̀rọ̀ ọmọkùnrin tó dọ́kọ̀ yìí dọ́kẹ́ dorúkọ yìí ìyàwó ẹ̀ ni wọ́n ti fẹ́ ní ẹ̀. ọ̀rọ̀ ọmọ mi. Ah, lọ́lá lọ́lá ah, tí wọ́n mi bá ń sọ̀rọ̀ má máa gbọ́ wọn lẹ́nu. kò possible. Ah! kí ni ò possible. Ah! Ah! nǹkan tí wọ́n mi sọ mi sọ ò possible. kò possible. wọ́n ń fẹ́fẹ́ dìde. níbo. mo náà sọ̀rọ̀ kó ṣẹ́nu lẹ̀ yìí. wọ́n fẹ́ sọ. kò kí ṣẹ́nu lẹ̀ yìí. wọ́n fọ́ lọ́rọ̀ sí bá dáhùn mélòó bá kọ́ owó ìtọ́jú bí wọ́n rí. ìlú ìlú ìlú ìlú gángan ìlú gángan kẹ̀kẹ́ ẹ̀yà burúkú ẹ̀kúta yé ìgbẹ̀kan lọ gbogbo bẹ́ẹ̀ ń dún gbòòrò ni mò ń gbọ́ o ẹ̀yin ẹ̀rọ ti gbòòrò wọ́n lẹ́kọ̀ọ́ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí la ilé tí wọ́n ṣe látó kọ́ láti wọ́n ti lé kẹta ẹ̀kọ́ tẹ́bí ṣe wà bẹ́ẹ̀ náà wọ́n yìí ṣe ẹ ṣàánú mi ẹ já mi sí i business tá à ń ṣe ẹ lè ṣe é yìí. kílódé ẹ payàn ni. iṣẹ́ ìdọ̀tí là ń ṣe. ṣé ń payàn ni àbí ẹ̀ ń jalè. ẹ̀gbọ́n mi ìgbẹ́ lówó wà. <laughs> ṣowó ìgbẹ́ ni. <laughs> Ogirun náà. Ẹgbọ́n mi ẹ rárá fèsì kọ́ńtàtì bẹ́ẹ̀ ń gbàjẹ́ jẹ́. Ó jẹ́ ìsọ̀kan fún ẹ̀pa kọ́ńtàtì yẹn. Lóòótọ́ ó máa ń gbéyàn bọ́bí máa ń gbéyàn sórí ìlà mọ́lẹ̀ hmm. because ìgbà mi wà àkọ́ invest sáwọn kankan mi jẹ́ pé ìwọ ló tún máa náwó rẹ̀ ó nígbà tó bá dẹ̀ parí ẹ̀ kó tó rówó ẹ̀ ìmí máa ń há o ìmí dẹ̀ máa ń ṣe gọbọ ok for instance last year hansen nígbà tí àwọn gọ́ọ̀mẹ̀ntì kan tún lọ tó change ẹ̀sìn mi gọ́ọ̀mẹ̀ntì wọn àbí yarí ni a ṣe ń lọ court a tún lọ fún àlọ́ tó ló sí ni at the long run ṣé afẹ́mú ìjọba ni wọ́n ní kò kàn wọ́n. àti pé ẹ̀gbọ́n rice làwọn kó wọlé importation báwo lẹ́yìn ògbọ́n kan ti close border tipẹ́ ni. òun náà ni mò ń wò. ẹ̀gbọ́n mi àwa náà voice wọn ṣiṣẹ́ fún wa tó yẹ pé wọ́n jà sọ́tún jà sósì gbogbo bọ́dà tí wọ́n close yẹn àwa ní bá ń ṣe a máa ń settle ni wọ́n tó yẹ ká settle ká fún lẹ́tọ̀ wọn a máa fún wọn lẹ́tọ̀ wọn ọjà wa dẹ̀ máa wọlé wá bá wa. gbogbo àwọn officers tó wà in charge náà. a máa fún wọn níbi tó yẹ kó dé gbogbo everybody wàhálà bíi ti báwo ọjà wa máa ń wọlé hundred. lóòótọ́ ni ṣé táwọn ṣe nìyẹn. ẹ kì í ẹja mi ẹjẹ bá mi fà á ẹjẹ kí n mọ ẹ sọ̀rọ̀ fọ́dà. ẹ̀gbọ́n mi ẹ kàn imagine pé èèyàn kó twenty thousand sórí nǹkan tó wá profit sixty thousand. Ah! Ah! ó oh, that's a lot of money Ah, ah! two hundred percent lógun yẹn a profit la. kílẹ̀ tí rí. <laughs> kéèyàn wá kó ten million lé hmm. ten million ó wá rí profit thirty million. káì kàlẹ́ ìmẹ̀rìtì. abájọ mucha gbẹ french gbogbo ẹ̀kọ́. ṣèwé ẹ̀yìn sìn tó yẹ pé ẹ̀ ń gba contract káàkiri ẹ̀ ń rówó gidi tẹ́ bá ń gbówó bíi tẹ́ jù sí i gọbọ ilẹ̀ máa rí àwa tó yẹ pé change là ń pè lónìí a ń rí tọ̀ìtọ̀ì. ẹ wá tó ṣẹ̀ṣẹ̀ lẹ lọ ibi tí ẹsẹ ẹkọ já ìbí sí lọ ẹkọ ṣe ilé ṣe kọ ọ̀rọ̀ yìí jóná bí a ti bá tún rọ irú ẹ tún já mi sáwọn kan tí yóò tún yé mi. ní ẹ fẹ́ sà. ẹ ẹ ní fẹ́ mú kọ́kọ́ tẹ́lẹ̀ ní ṣé bó kó mẹ́rin wá eléyìí mẹ́ta sí. wọ́n fẹ́ mi ní wíṣkì ńlá kan. ọkùnrin wọn àti oṣù ìdáná kan wà mí ṣe méjì. léèmí mo fọ ẹ̀gbọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣe iṣẹ́ náà ṣe iṣẹ́ ìdọ̀tí mi ẹ̀gbọ́n ọ̀rọ̀. ìmárè jòlè ràn lọ́wọ́ lájẹ fúnra wa ṣọ̀mọ́ aláta ló ní pàǹṣárá. Màmá mi ò lọ jáde. Ẹ má torí wa. Ẹ má torí wa rè é ẹni bẹ́ẹ̀ nípa wọrí ẹ lómi adé yépa ẹni gẹ̀lẹ́ nípa wọrí ẹ lómi adé ẹ má torí wa má tọrí wa. ṣé ìṣe pé ìyá wèrè sá ṣé ìṣe pé orí ẹ ti dà ó lè dà ó làbó ìyá wèrè kí ni fún ọmọ òṣì tó ń ṣe. Ah, ah. ó ju báyìí lọ tí ọkọ mi nìyẹn bá sọ̀rọ̀ mo ò lè tiẹ̀ bẹ́ẹ̀ ò gbọ́ wà bí. jọ́ǹgì náà kí ló fẹ́ ṣe mọ́ ah, wọ nǹkan tó ń dánwò yìí tó bá fi lè tíráì yẹ ìdánwò tán máa tí ojú ẹ̀ hàn máa bọ̀ máa tí ẹ̀ lákàlàkà nínú ilé yìí nínú ilé yìí. ẹ bó ṣe ń bọ. wòó ṣe sọ fún ẹ kó yí ẹ dáadáa ológì ní ẹ tó lóun fẹ́ ṣàlùwàlà lẹ́ẹ̀kùnlé ẹkùn ni ó fẹ́ fara kàṣà ni. yóò wá tẹ́ orí dùbẹ̀. wọ́n ti pọ̀ pọ̀ wọ́n ti pọ̀ pọ̀ ọdún yẹn o. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ President Putin has said his army is not targeting civilians. Excellent. Oúnjẹ ti rẹ̀ Kí ló ṣe? Wọ́n mú sí white rice. Kò sẹ́rún lé mọ́, kò dẹ̀ sẹ́ja náà. So ẹyin kan tó kù ni mo boil tí mo fi sórí ẹ̀. O boil ẹyin sórí rice fún irú mi. Ẹyin kan tó kù ní náà nìyẹn. Ó ṣe mi ẹja. Ah, Àwọn ọmọ láì sí nìyẹn. Ó ṣe. ọkọ mi ojúwo orí mi. oúnjẹ ti rẹ́dí. kí ni ìwọ ṣe. Hmm, mo ṣe poundo yam ẹ̀fọ́ rírò pẹ̀lú ẹja tútù. ẹja tútù. bẹ́ẹ̀ni. bọ́ọ̀lù fún ẹ lówó kò fi ṣẹja tútù náà. Ah, o ò ní láti fún mi lówó kí n fi dáná eh, mo lówó lọ́wọ́ mo dẹ̀ lọ sọ́jà. mo ra ẹja tútù mo tún rà gbọ̀ngàn mo wá yé mata. thank you very much my dear. <laughs> o ṣe kọ́kọ́ gbárùkù tí aya rẹ̀ ká fọwọ́ lọ́wọ́ fi mọ́ kẹrù èèyàn méjì má dìjẹ́ nìkan olùrànlọ́wọ́. Look here. I totally object to this unethical, high-risk business to fẹ́ kó rẹ̀ sí yìí o. Ah, ah. Ìwọ náà mọ everybody knows in this country. Ìjọba ti ti bọ́dà. Ó ní kí gbogbo wa ká máa jẹ Nigerian rice ká má gbé rice kankan wọlé. Ìgbà yẹn ni wọ́n fẹ́ lọ kó owó iyebíye. Owó iyebíye dà sínú irú business bẹ́yẹn. Ok, tó bá gbé rice bọ̀, tó bá yìn pound ẹ̀, àbí tí kọ̀ọ̀kan bá happen sí ọjà nǹkan. Kí ló fẹ́ ṣe? nǹkan tí ò yẹ pọ̀ wọn lè how dare they say. ah moreover ẹnìkan mú tẹ́sí gbọ́gbọ́ ẹ̀ wọlé àwọn tó mojú ẹ̀ gẹ̀gẹ̀ àwọn tó mọ̀nà tó ń tọ̀ bọ̀ ẹ tó dẹ̀ mojú àti sokun báyìí ló máa mojú àti tú padà. ah àwọn tí mo ń sọ ẹ big boss gbòòrò àwọn àbúrò mi nínú wọn bẹ́sẹ̀ tó ti wà nínú ẹ̀ for years so wọ́n lè ti bá àwọn officers yẹn múlẹ̀ wọ́n ti jọ wà wọ́n ti mọwọ́ gbẹ̀ wọ́n ti bá wọn jẹun so wọ́n ti ń sẹ́tù wọn lọ́tún à à ó mọ iprofit tí mo sọ pé wà lórí ẹ̀ nù kí ẹ tì ó máa fífọ̀ gbogbo alọ́tún lọ́sìn náà hmm. ah tó mọ̀ risk taker lèmi láti ilẹ̀ o mọ̀ mo ta tẹ́tẹ́ dàgbà ni pé mo fẹ́ gan mo risk ẹ̀ ni eh, gbogbo aláyẹ risk ni ah àmọ́ bàtà kọ àmọ́ kí ni àmọ́ ah, tó ti fẹ́ wá lọ́ máa risk ni gbà bálẹ̀ ti work ó work yẹn tó yẹ bí dice ni wọ́n ti dà tó wá mú six wa bálẹ̀ mú wá wá jókòó ẹjẹ́ mi bọ̀ mo ṣọ́ ilé six six ló máa dà six six ló máa dà lórí yẹn. Hmm. lọ́rọ̀ kan ẹ̀ máa bá èmi kọ máa kó fún wọn mo invest fún wọn kan lọ lọ́wọ́ jẹ́ bribe náà ni kó ṣàti kó ti iye tó sọ pé triple yẹn ti padà sọ́dọ̀ tèmi dáàzọ. ibo ni tí wàá fẹ́ rí àdúgbò. Ah, ah, bank street. Ah, <laughs> kí ni. bank ni. bank. yes. loan. yes. tó ní collateral. Uh, uh-huh. yes ó mọ̀ pé irú business à ń sọ yìí ó mọ̀ property ẹ̀ pàápàá ó mọ̀ kí n ṣe mo lè ṣe lẹ́ẹ̀mejì lóṣù báyìí sọ fún mi o mo lè ṣe lẹ́ẹ̀mejì lóṣù a ah, ah, bank wọn máa yin mí ni má ti ṣàlàkọ pam dá wọn padà. àfihàn ìfihàn lẹ́nu <laughs> kò bẹ́ẹ̀ <laughs> bank. yes kí ló ṣẹlẹ̀. a ló èèyàn kò ń jáwádé gbogbo èèyàn ló ń jẹjọ mọ ètò. Mami. Hmm? ṣé ń jáde yìí ṣé ń jáde orí mi tí mo gbé báàgì tí mo fẹ́ wọ ní mọ́tò fún bẹ́ẹ̀ ṣé mo jáde. bẹ́ẹ̀ ni mà mo mi ju ìgbà mi inú mi ò dùn wọ́n mi inú mi ò dùn látàrí jọkẹ́ ń fòbùrọ̀ mi ṣẹ̀sìn kò jẹ́ gbádùn ilé ọkọ mi ṣé ló ń gbẹ́ mi lémi sókè lójoojúmọ́. ọmọlọ́lá alábòsí ni ẹ mm, ọlọ́run gbọ́ tó o bá rẹ́ni sọ fún ẹ ó ní mò ń sọ fún ẹ ó ní àbòsí lọ́wọ́ torí pé o fẹ́ bá mi sọ̀rọ̀ o fẹ́ fẹjọ́ ìyàwó tán fẹ́ lé ẹ̀sùn ń lo ṣe kúnlẹ̀ ṣọ́ báyìí ah, ẹ àtàrà ìjọ kẹ́ńfò búrú ẹ̀ ṣe sìn lẹ́nu ẹ ó dá tiẹ̀ kọ́kọ́ dìde náà mo ní òtítẹ́ sókè ah. àbí nǹkan mi wà bẹ́ẹ̀ ni nígbà tá a lè jọba wọlé nìsan bá bẹ́ẹ̀ ní ìsìn wọn ní sọ pé fìyà jẹ alábòsí òṣì. sorry ma. kí ni atare tó ń fi òbúrọ̀ tí yín ṣẹ̀ sí o mo fẹ́ gbọ́ o. ṣé ìgbóhùn wa lánàá ni pé ojoojúmọ́ báyìí tí mo bá gbá bọ́ọ̀lì ọkọ mi ó máa gbàdá lọ́wọ́ mi báyìí ni ó ti sú mi. ó ti sú ẹ mo gbádùn èdè tó sọ jáde tó hmm. mo sú ẹ yẹn nítorí pé ọmọdé yìí ó ní kó rọra sún kó ń dóko ni ìjọba fìdí ẹ ló fẹ́ bẹ́ẹ̀ ṣe tó bá rárí pó ti sú ẹ tí wo ò lè fìdí sún sẹ́yìn fún kúkú dìde pátápátá kó o bá tiẹ̀ lọ kó o fi lé ọmọ mi lẹ̀ mo ní òdìjẹ́ lákùnlẹ̀ fún mi dìde lẹ̀ alábòsí. o ní fi ọmọ ìlọ́kànbalẹ̀ kó jẹ́ kó ráyè gbádùn ọkọ ẹ̀ ọmọ olóríire ọmọ ìdùnnú ọmọ ayọ̀ aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ aya tó jẹ́ pé ó fẹsẹ̀ eré ó fi kó ire wọnú ilé ọmọ mi ni kí ló dé tó fẹ́ ní ilé ayé ẹ̀ lára tó bá mọ̀ pé kò tẹ́ ẹ lọ́rùn mọ́ a ní kò dìde kó máa bá tiẹ̀ lọ kò lè tó bá yẹn. oníranù kò síbi tó ń lọ kí ló dé tó dókùn pàtó níbi tó ń lọ ó yẹ kó níbi tó máa lọ padà sílé yín ah. wọ́n lé ẹ ń lé yín kọ́tàkọ́tà ni ebá ah. tọrọ ẹ ń bẹ̀ ni tábà dẹ̀ tún láàfẹ́ mọ́ ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ wọ́n ti fi yàrá ẹ̀ rẹ́ǹtì eh, wọ́n tàn ẹ̀ oníranù faramọ́ ọwọ́ tọmọ ìbá ti gbé wá gbà á mọ́ra tó bá fẹ́ fi rẹ lọ́kàn balẹ̀ tó bá ti mọ̀ wípé tó gbé wá kò tẹ́ lọ́rùn bá tiẹ̀ lọ hmm. tó bá pọ̀ lẹ́sẹ̀ táyà màálù kí mákẹ́lì fi mọ́tà kó lọ kó dáhùn. mo ti ṣẹ̀yìn tí ni wọ́n mi. a tree make a forest plenty water make an ocean èèyàn kan ò lè dá ṣe ẹnìkan kò lè dá ṣe ó di dandan kàyà gbárùkù ti ọkọ ẹ. Good afternoon. Please, we are here to see engineer. Ọ̀gá ọ̀nà kan bí ọ̀rẹ́ o. Oh, let them in. You come bọ̀. Okay, thank you. Good day, sir. Good day, sir. We are from Lofty Bank. How may I help you? Oh nígbà tẹ́ gbọ́ orúkọ báǹkì wa ó yẹ kẹ́ ti mọ̀ pé nǹkan tó pa wá pọ̀ náà lè yẹ ká wá sí i so wọ́n ní ká fún yín ní lẹ́tà yìí. well no problem um, máa yọjú sí wọn wá mi sọ fún àwọn ọ̀gá yín right kẹrin máa jẹ. all right thanks thank so much sir. sir. okay. okay. mo kọ́ lè ṣe sùúrù díẹ̀. ìlú gángan ìlú gángan ìlú gángan ìlú gángan jàngbọ́rọ̀ jàngbọ́rọ̀ jàngbọ́rọ̀. mo lè pè mí síre. ẹ má wò mí ràn báyìí. kí ló ń gan nínú ilé yìí tó ń ah, I don't go understand everything Got to turn upside down. as kò yé mi fúnra mi mọ́ ṣàdédé lọkọ mi kàn dé ló gbé ọmọ ọ̀hún dé báyìí ẹlẹ́sẹ̀ tẹ̀rín tẹ̀rẹ̀gbẹ́ báyìí in fact ọkọ mi àti ìyá ẹ̀ wọ́n jọ plan ẹ̀ ni because ọjọ́ tá à ń sọ yìí iye ọkọ mi jókòó ọkọ mi jókòó bẹ́ẹ̀ lọmọ ẹlẹ́sẹ̀ tìrín yẹn náà jókòó lọ́ba introduce ẹ̀ sí mi lọ́níyàwó tuntun ni ah, everything ti turn upside down ọkọ mi tún jẹ́ pé ìfẹ́ mi báyìí inú ọkàn ẹ̀ ló ń gbé mm. tó bá rí mi ní ìsinyìí Ah, mo dàbí nǹkan mi iwájú ẹ̀ gómìnà ah, láì ṣẹ̀wọ́n. mi ò ṣẹ̀wọ́n mi ò rò wọ́n o ọlọ́run rí mi o. just like that. just like that. ṣé ah, ló dàbí àlà. Hmm. Hmm. ẹ wò advice tèmi máa fún yín hmm. ni wípé ẹ máa ní sùúrù ọlọ́run á fún yín ní wisdom ọgbọ́n ìmọ̀ye òye tẹ́fí ọmọ fún ọmọ gbé nílé yẹn yẹn ẹwẹ́ má jẹ́ tán oníkálukú àbí tiẹ̀ lára hmm. èmi náà ní tèmi tí mi ò bá yìí àbí kí n ṣọ́ra àwọn ọkùnrin wa yìí ó dàbí pé kò pọ́síbù kí n kúrò nílé mi kí n wá sínú ilé yín láti wá bá yín tó lé mi ì dẹ̀lẹ́ ní kẹ́ kúrò ní ẹrù yín o ọlọ́run ti ẹ̀ jẹ́ ó fi ìyàwó kékeré lẹ̀ o ẹ mà ní dáràn ẹjọ́ tí o ń ṣe tí ó máa nílùú lẹ́yìn lórí àìmọ́ kò sóbìnrin tó fẹ́ gbàrú ẹ kò sóbìnrin tí irú ẹ máa ṣẹlẹ̀ sí tí bànújẹ́ ò ní bà ṣùgbọ́n ó ti dé nìyẹn o kọ́mi rẹ̀ mí ẹ wo ẹ̀yin ni kẹ́ wá mọ̀ ẹ́ pé ìwà ẹ ṣe tìjọ́ ń ṣe pẹ̀lú ọkọ yín tó ń dùn tó ń yẹ yín tẹ́ ń gba ìlú ju ọkọ yín kò ní change o nítorí ẹnì kankan ti wá dé sáàrin sínú ilé yín o ẹ má jẹ́ kí ìyàwó kékeré máa rìn ìrìn o ẹ jọ̀ọ́ ẹ wò ṣé rí gbogbo wa dáadáa tẹ̀yin mọ̀ pé ẹ̀ ń wù láàrin àtọkọ yín ẹ túbọ̀ máa wù kò sẹ́ni tó kúkú pé tán ibi tẹ́yìn náà wá mọ̀ ẹ́ pé ó kù díẹ̀ káàtó sínú wa yín kẹ́ gbìyànjú láti tún ọlọ́run adé kúkú bá mi fún yín ṣe ilé yín ò ní dárú. ní àti tẹ̀yìn náà. Ah! àmọ́ àwọn obìnrin ò ah! burú. ẹ kàn lè predict àwọn kan. lórí àìrìn papọ̀ ló jọmọ ìjọ níyà abẹ́ orí. ọmọlọ́lá mo realize wípé gbogbo nǹkan tí mo máa ń fún ẹ lówó fún tó kò rà sílé àmì pé kò lọ ṣe grocery provisions um, oúnjẹ detergent gbogbo ẹ mo kọ déédéé yí gbogbo ẹ lé kí ló ṣẹlẹ̀ ṣé mo ti fún ẹ lówó kan ní àbí mo gbàgbé owó sí ẹ lọ́wọ́. ó oh, ṣé àjọkẹ́ ló rà. àlọ́ èmi ni mo rà èmi ni mo fowó ara mi ra everything èmi ni mo rà ìwọ ló fún wa rẹ ra. Ah, èmi ni mo rà. Ah, kí ló dé. Ah, èmi ni mo fowó ara mi rà. Eh. kò sí nǹkan kan. ok o máa fún èlò lọ́nà fún wa fún ẹ. àìró sẹ́mi ò ní ìdòwó látọwọ́ yìí mo dìdí ra fúnra mi fún ilé mi. ìwọ. bẹ́ẹ̀ ni hmm, mo ti kó gbọ́n mo ti kó gbọ́n mo ti kó gbọ́n kéde máa wo hmm, mi ṣèyàn burúkú o. Hmm mi kì í ṣèyàn burúkú báyẹn wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú lu ẹ wo ìgbà tí mo wà ní school and there was this particular guy tí mo date ah very wicked as in mo support ẹ pẹ̀lú everything tí mo ní talk about money as in kò sí nǹkan tó nídìí tí mi ò kí n fún but eventually ọ̀rẹ́ mi ló pàpà fẹ́ so àtìgbà yẹn ni mo ti make up mind mi pé ọkùnrin tí ò bá ti lè ná gbogbo owó ẹ̀ fún mi mi ò ready láti fi five naira support ẹ̀. Hmm. Hmm, nǹkan tó fà á nìyẹn. ṣé o wàá mọ̀ pé tá bá dijú kẹ́ni burúkú kọjá kẹ́ni ilé máa fi kọjá àní mọ̀ that's it ah, pé èèyàn kan ṣe láburú fún ẹ kò túmọ̀ sí pé gbogbo èèyàn tó wà láyé yìí aburú ló máa ṣe. unfortunately you learn in a hard way àfìgbà tí mo fẹ́ yàwó mi tí ìyàwó abẹ́rẹ́ sí ní ṣe dáadáa tó ń support mi ìwọ náà wàá ṣe àronú tó fẹ́ support mi ó wà unfortunate. It's okay, bá àyàn jù ẹ́. ẹ ṣé o, àdúpẹ́ gbogbo ń tẹ̀ra sílé o, ẹ ṣé o, àdúpẹ́ o. Just like a dog, mo rí ni mo ló dé, ajáwé wo ló mo rè mọ́ lágége. What's good for the goose, good for the gander. In marriage, lè ràn lọ́wọ́ lájẹ fúnra wa. Ṣọ̀mọ́ aláta ló ní pàǹṣárá pay. mo bá yọ̀ ń lé kí ló ń ṣe é lẹ́ ìtú wà lára mi ti tómi ràn ọ́ má tún dákun ọ́ fi mí sílẹ̀ just leave me alone kí ni gan kí ni mo sọ pé kó ṣe mí fi mí lẹ̀ náà. Ah. ayọ̀ kí n fi ẹ́ sílẹ̀ bíi ti bá wo o kò ń peace around you've been moody you're not yourself kí ló dé tell me kí ló ń ṣe é gangan bóyá mo lè help ẹ. kí ló fẹ́ kí n sọ ìwọ fúnra ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ wọ́n ti fẹ́ gbalé mo ní twenty million ó mọ wá kiri tí wọ́n fúnra ẹ mọ̀ so fi mí sílẹ̀ náà má sort ara mi i will sort myself leave me alone. Báyọ̀lé hear yourself speak kí n fi ẹ́ sílẹ̀ ìwọ ń wá twenty million naira káàkiri when i am here bọ́ kí ló ní tó fẹ́ kí pride àti ìgbéraga i don't understand kí ló tó fẹ́ kó destroy ẹ̀ báyìí tó dé níyàwó lé that's capable of helping you how much is twenty million naira Báyọ̀ hmm. i work mo gba salary mo ṣiṣẹ́ ìjọba ó dá mi lókòwò mo ní very massive shop mi ì rẹ anything fúnra mi you buy me everything i don't pay rent i don't help with the house i don't help with upkeep mi ì help láwọn ọmọ why then can't I afford twenty million naira or more? kí ló tó lè wá bá mi? your manly ego and pride kò lè jẹ́ kó lá ẹnu béèrè owó lọ́wọ́ ìyàwó ẹ̀. no problem ṣebí wọ́n á repossess ilé there's no problem well I àkókò have more than twenty million in my account màá ya kó owó mi màá lọ ra lé èmi àtàwọn ọmọ mi àákò lọ torí àkókò mọ̀ pé ego yín àti pride yín kò lè jẹ́ kẹ́ ẹ kó wá bá wa ẹ ṣé o. <coughs> Eh. kí ni. ẹ eh, ọ ah. tún sọ náà ni. kí ni mo sọ. tí mi lọ ta sọ. ta. èmi àti ẹ ẹ lórí level o. ẹ eh, yá mi náà mọ. sá. yá mi. sorry kí ni bọ́ ọ. ọmọ tí ya ó da ya mi. kí ya mi tún. kí n yá ẹ ní twenty million. ok all right inú àkáǹtì mi ló ti máa jáde o a wá sọ̀kalẹ̀ sínú àkáǹtì ẹ o ẹ máa gbà ní yíyá. ẹni wọn. gbalẹ̀ máa san. gbalẹ̀ máa san dẹ̀dẹ̀ lọ ọmọ pé ah, àfẹsọ̀rọ̀ kọ́tì ẹ̀ má gbalẹ̀ yìí. so o lè yáwó lọ́wọ́ mi èmi ò ní yá ẹ. àá ah, ṣe eh. ẹ eh? Eh. wá ṣe kiri. má fún ẹ náà. ẹ máa dà padà náà ṣùgbọ́n tiẹ̀ tiẹ̀ tiẹ̀ tiẹ̀ ló ẹ tó tiẹ̀ lẹ́rú ló lẹ́rú. <laughs> ìgbà mi ẹ tó kí ni. ẹ tó lẹ́rú ló lẹ́rú. ní ìgbà. ẹ tó lẹ́rú ló lẹ́rú. ní ní. ẹ pé omi náà ni. bọ́ ah! ayọ̀ <laughs> lẹ́nu ẹ̀. wo olùrànlọ́wọ́ làwọn obìnrin jẹ́ náà even ìwé mímọ́ sọ ó ní pé àwa obìnrin support la jẹ́ fẹ̀yìn ọkùnrin kí ló wá dé tó jẹ́ kí irun ẹ lọ́wọ́ kó dáa. sórí ẹ̀yin ọ̀rọ̀ ẹ̀yin obìnrin náà ni ṣe rí tẹ bá hẹpọ ọkùnrin báyìí ẹ máa sọ dẹrù ni ẹ yẹs ìtí ò bá ní kọkọ báyìí tẹ bá hẹpọ ẹ bẹ́ẹ̀ máa sọ dẹrù ni ìtò bá dé ẹbọ ẹ fún nǹkan díẹ̀ báyìí ló máa dín nǹkan kan ṣẹlẹ̀ ah èmi àtẹjọ jìyà ní o orí mi á dá o mo ti ẹbọ ẹ òkè nìkan mo ti rí kí tó máa rí ìgbó kí yẹn ló ń bí èmi nù ìwò hmm. pé ìyàwó tèmi bá máa fẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ àtọmọ àtẹ́bìtì mi ni màá máa ṣe gbogbo ẹ̀. pọ́sì mi nǹkan tí mọ́sí mi fojú ẹ̀ rí. káàyè kò lè ṣu kò lè ṣe ìjọ tó ti ẹ̀gbọ́n gbọ́ kó tẹ̀lé obìnrin kó di wàhálà ní tó victimize ẹ̀mí náà sọ wá pé ah láyé mi kò sóbìnrin náà láyé yìí gbogbo tó bá fẹ́ ni màmá ṣe fún un mo lè bẹ́ lọ́nà rẹ̀ ń ṣe tí wọ́n pé mistake tí mo ṣe pẹ̀lú business mo ṣe ni yẹ kó rí bẹ́ẹ̀ náà. ìbáyọ̀ kó wáyé kó rí bẹ́ẹ̀ àwọn èèyàn la máa ń sìnrìn ọlọ́run ọba nìkan la fún ni máa sìnrìn gan. Hmm, tó já sí pé o ṣì máa sìnrìn wíṣọ tí mi kà tó yá mi. o. <laughs> oh thank you very much. ọmọlọlá mọ ìyá rẹ nílẹ fún ẹsìn torí ìtì ẹni mo ṣe pé ìjókòó yìí bẹ́ẹ̀ ni láì jẹ ìyá ẹ wọ. ó ti ọkọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àlọ́ àmì gbà ibi tí mo fẹ́ kí òbí ti hù ó padà lálẹ́ níbẹ̀ náà ni. má jẹ́ kó yẹ̀ lẹ́nu wípé torí ti ẹ gan ni mo ṣe pé ìjókòó. wà á ti máa rí mi bí ìyá burúkú báyìí o kódà ó ti lè máa sọ lójú àwọn èèyàn pé ìyá ọkọ ẹ kì í ṣe èèyàn rẹ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ o tiẹ̀ náà ni mò ń ṣe o pẹ̀lú bí o ṣe ń wò mí láti ilẹ̀ pẹ̀pẹ̀ mi mi ò bá ẹlẹ́dàá mi dá má jẹ́ mi pé ọmọ mi máa fẹ́yàwó méjìlá yìí ẹgbà ni mo ní dání tí mo fi mọ̀ ẹ́ hmm. ṣé o rí ọmọbìnrin tó ń wò Kí ni? Kí ni? ẹ má wò mí mọ̀ ẹ má sọ pé kí ni ọ̀rọ̀ ká bẹ̀rẹ̀ yẹn náà ni mo yẹ kí a parí ẹ̀ ń bí kó má má gbọ̀ká ní kitchen ẹ sọ̀rọ̀ sí i. àtẹ̀rọ̀gbọ́n agétí ajá agédé tí tán tún fọ̀bẹ pamọ́ kò tán báyìí olódélẹ̀ tó bá yẹ pé o ti gbọ́rọ̀ sí mi lẹ́nu láti jọ ẹgbẹ́ ọmọbìnrin yìí ṣe èyí tó yẹ kó fẹ́ ṣọ́rọ̀ ariwo ṣe ń lò ó màmí ó ti wá ṣẹlẹ̀ báyìí ọmọdé ni mímí ìláyà ni ìdánidán mo ti wá já lọ ó já kí ni solution kí a má ṣe sí. Hmm. Ah, ọgbọ́n ìtàn láyé ká wà lọ́rùn hmm. wà fẹ́ yàwó mi ni. ní ah. irú solution ò lè mú wáyé mo ṣe máa fẹ́ yàwó mi ìyàwó kan wàhálà bí one million ni agbára mi ò tí kì í tó wà lóde ẹ tún ní kí n fẹ́ mi ṣe solution nìyẹn ni. Hmm. solution ni wo tó bá fẹ́yàwó mi lè wá rí pé ìgbéyàwó lè yẹn á lọlẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣàjẹ́ méjì obìnrin òde náà ṣe bó ṣàmójọkẹ́ jọkẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó òun là máa bá sọ̀rọ̀ òun yóò bá wa dọ́gbọ́n yìí tó bá ti fẹ́ kẹ̀kẹ́ òun lẹ́yìn sí wàá rí pé yàtọ̀ àwa. ṣe dẹ̀ ló máa wọ́ọ̀kì ṣá. ó máa wọ́ọ̀kì ibóbìnrin lèmi náà á ọlọ́run jẹ́ kó wọ́pọ̀. lọ́nà bí tí a bá kó ẹni tó ju ìyá ṣé yẹn ò fíò pé ó yẹ ká yàgò fún un níyàwó bòdá mi pé ẹrù tó tó yẹn ní kémi wá lọ sílé lọ ah, mami ẹ fẹ́ kó mi jìyà lélẹ́yìí o. bá dọ̀rọ̀ gbọ́nà lómi lórí ẹsẹ̀ ìyá ẹni fẹ́ mi kò yẹ. kò wá lè tó bó ṣe rí i ah, bẹ́ẹ̀ ni wò ó ọpọlọ ènìyàn tá a bá gbé sílẹ̀ báyìí ẹni fọwọ́ ìdè dání ọgbọ́n mi ká lè lè ẹ̀ta lè pọ̀ tá a bá dá ọ̀run tá a fẹ́ dá yìí ó ní orí ìwàdà mo mú mo mú ìdí ẹ̀yin náà mọ̀ pé òrìṣà jẹ́ pé méjì obìnrin ò sí kò ní mọ̀ pé àbúrò bọ̀dá mi ní kó tó yan tèmi ta. Ọ̀wọ́ má jẹ́ kí n lọ fojú fojú o. Ọ̀pọ̀ fojú tó yẹn. Jọ́kẹ́, kò lè tó yẹn. Kó ṣe pé ìyàwó mi burú. Kó kọ wà sọ̀pọ́tìfù mi. Ó máa ń ṣàwọn sí mi èmi tí mo jọ́kọ̀ ẹ̀. Kò dẹ̀ kò ní encourage love tó wà láàrin wa. Mo fẹ́ fẹ́ tèmi kí n fi correct ẹ̀. And that's it. Kí kí ìyàwó mi ní millions kí n kàn ní just fifty thousand naira máa ló wọ̀nyí kó ní í ṣe pẹ̀lú health mi ó máa ló wọ̀nyí kó wá fẹ́ ra one thousand naira nínú ilé kíyàwó mi fi five hundred thousand sínú ilé kò ní yọ owó ẹ̀ ó máa dúró dè mí. tó bá tiẹ̀ yọ ó máa kọ́ lẹ̀ bí ọkọ ẹ̀ ní ọ̀dọ̀ àpàdé. tí mo fẹ́ fi é correct ẹ̀ that's it kò lè ṣe é ní nǹkan kan ọlọ́run jọ jọ please kò balẹ̀ náà mọ̀mí ọ̀mọ́ mi ọ̀mọ́ mi ọ̀gbọ́n mi mọ̀ àtijọ́ kẹ́ ah ah ọ̀nì ọ̀rẹ́ ọ̀hún. tá a fẹ́ kó ṣẹlẹ̀ náà ló padà ṣẹlẹ̀. wo kò sí nǹkan tó máa ṣí ẹ nídìílé ọkọ ẹ lágbára Ọlọ́run wá jèrè ọkọ ẹ wá dẹ̀ jèrè ọmọ lágbára Ọlọ́run sórí níwọ̀nba ìgbà tó bá ti ń ṣe bó ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ah, ìwọ ló lọ́kọ ẹ mẹjà bójú mi aya mi èrè púpọ̀ wà nínú pé kí obìnrin sọpọ́ọ̀tì ọkọ ẹ o tọkọ bá fi sílẹ̀ kíyàwó náà fi sílẹ̀ ni wọ́n ní àgbájọwọ́ báyìí òun là fi ń sọ̀yà ẹ́ n tó ń pè ní fámìlì ni wípé kájọ ṣe kó gún nígbà tó bá ń ṣe n tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ìyàwó dáadáa lọ́ọ̀dẹ ọkọ ìgbà yẹn ló máa jèrè ọmọ ìgbà yẹn ló máa jèrè ọkọ àlùbáríkà ńlá ló ń rà fúnra rẹ̀ ṣó ti yé bó ṣe ń ṣe ni kó máa ṣe àdúrà àwọn dẹ̀ gbà. àmín àmín àmín àmín. Mommy, eh? ẹ̀gbọ́n mi i think at this junction i'm done <laughs> torí iṣẹ́ tẹ fi rán mi èmi ti jẹ́ ah. o. o ti try o dẹ̀ pass o jẹ dáadáa <laughs> in fact mo jẹ ní gift. definitely a máa fún mi Taibot Millie abẹ́ orí yìí ìlú ìlú ìlú ìlú gángan ìlú ìlú ìlú ìlú gángan ìlú gángan what is yours can also be mine ìlú gángan just be like six and nine ìlú gángan ibi tó kọ sí ẹ̀kọ́ ló kọ sọ́dọ̀ mi ìlú gángan is nothing but reality. àgbàjọwọ́ la fi sọ̀yà ọwọ́ kan gbẹrù dórí. àìrìn papọ̀ ló jọmọ ìjọ níyà abẹ́ orí. tọ́ka bá kọjá kì í ṣe bẹ́tẹ́lẹ̀ kì í mọ́nú mọ́nú ṣojú fẹ́fẹ́. kójú làárọ̀ gidi gbà á two good heads better than one kọ́kọ́ ìyàwó ṣera wọn lọ́kàn hàn nobody only pass nobody sabi pass kọ̀kọ̀ súnmọ́ ya káyà súnmọ́ kọ́ àparò ga jù kan lọ àfi tó bá gorí ebè kọ̀kọ̀ súnmọ́ ya káyà súnmọ́ kọ́ ló bá tán ló bá parí. Ooh olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa ìlú gangan it just be like six and nine ìlú gangan what is yours can also be mine ìlú gangan ibi tó kàn sí ẹ kọ́ ló kàn sọ́dọ̀ mi ìlú gangan it's nothing but reality reality reality. verá, verá, tú quieras, ya, ya, ya, Ah.